This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human pride by Dawa Nigeria. wọ́n ní pé ṣé ó tọ́ bá wọn tí ẹ pé àwọn ta nǹkan nìsín àwọn wà ní kinní ẹ lọ́wọ́ ṣáwọn lè lọ ya ọjà yẹn lọ́wọ́ ẹ tó. wọ́n ń ya ọjà tà agbárí rọlẹ́lẹ́ yẹn wọ́n ń ya ọjà tà èèyàn lè gba ọjà tà èèyàn lè ra ọjà tà. tọ́ ọ bá gbà dà aṣojú ni wọ́n iyekíye tọ́ bá tà ló kò jíṣẹ́ tó rọ̀ tiẹ̀ ọjà ọlọ́jà lọ tà iyekíye tọ́ bá tà ló kò jíṣẹ́ ó sì lè rà tà pẹ́pẹ́ wọ́n fẹ́ rà lọ́dọ̀ rẹ̀ ó sì ní o dú ọ̀ ń bọ̀ gbowó torí anabi sallallahu alaihi sọ pé ní ta wà rà